وكل بدعة ضلالة وكل ضلال في النار اللهم صل على محمد وعلى آل بيته وعلى أزواجه وذريته كما صليت على آل إبراهيم في العالمين إنك حميد مجيد وبارك على محمد وعلى آل بيته وعلى أزواجه وذريته كما باركت على آل إبراهيم في العالمين إنك حميد مجيد السلام عليكم ورحمة الله وبركاته aṣe ọpẹ́ fún ọba ẹlẹ́dà Allah subhanahu wa ta'ala tó tún ṣọ́ ẹni di ìgbà yìí níjẹta ọ̀kan nínú àwọn ọmọ ẹ̀yà abu umar ó ń jáde lọ sí masjid ó dẹ̀ ṣubú wọ́n gbé lọ nínú kádàrà ọba ẹlẹ́dà. kò fẹ́ gbọ́ wọ́n transfer rẹ̀ láti Èrúwà wá sí Federal Medical Center ní Abẹ́òkúta ibi tí ọba rẹ̀dà kádàrà pé ọlọ́jọ́ ti dé ni. ó lè ṣẹlẹ̀ sí anybody anytime àárọ̀ yìí ni wọ́n ṣẹ̀ fún ìgbà tí wọ́n ṣètò sísìn rẹ̀ tán làǹbọ̀ yìí. àmà ètí ó tún ṣẹlẹ̀ ló fi jẹ́ wípé mùsùlùmí èyí máa ń ṣọ́ àsìkò torí wípé ìkẹ́ ńlá ni àsìkò jẹ́ fún mùsùlùmí ilé ayé gan tá a wá gan sáà ni àsìkò ni àwọn fáfin sọ pé fẹjẹ alóhùn tá ẹ fa àwọn àsìkò yín sí lọ́mù ẹ má fi ṣeré gbé torí kò sígbà tí títàn ò lè dé kò síbi tí ò lè dé sí kò sí kọ́ndíṣàn tí ò ti lè dé a rí pé a máa ń tẹnu máa ń gbogbo gbà kẹnu wọn má dùn ó lórí zikir pàápàá jùlọ nínú oṣù yìí distractions ó ti wà láwùjọ nìtún tí ò sí láyé àwọn sálàfù ọ̀kan nínú àwọn ẹni rẹ̀ Sheikh Abdulkarim Khadir afọ́sọ́wọ́lá ọ̀rọ̀ ààrùn ó wà ní Riyadh ó ṣe ra fóònù tuntun ni wọ́n ra fóònù tuntun ó ṣì báyìí obìnrin oníhòòhò lọ́kọ́kọ́ rí oníkílélẹ̀ ìyá àfo rẹ̀ orí burúkú ẹ máa gbé lọ ní ìfẹ́ mọ̀ ṣe laptop ni ṣe ó jáde òun ní gbọ́gbọ́ ni ló fi jẹ́ wípé a máa rí kà wípé àwọn sálàfù nínú oṣù Ramadan wọ́n máa bá ọmọ mọ́sálásí àrí nínú àwọn ọmọ ẹ̀yà annual leave wọn wọ́n máa ń gbà Ramadan omi inú wọn tí hálù bá wà wọ́n sá lọ síwájú káàbà david lee abdulkadir ahmed rahimahullah former governor central bank tí Ramadan bá ti ń súnmọ́ báyìí láti ìgbà tí ọ̀gá wa ti ṣe wá sí rẹ̀ fún pé ẹ̀yin náà máa try láti lọ sọ́hun ẹ máa ṣe é kíkà lọ́sà lọ́dún ní ìgbẹ́ ọba dẹ̀dà ó confess ó ń sọ fún ọ̀gá wa pé òun ò tí ì rí irú experience báwọn nílé ìgbésí ayé òun ní fọkànbalẹ̀ nítorí kíni ọkàn rẹ̀ tọ́lọ́run nìkan ni ó jìnà sí àwọn ọgà gàúgà àwọn ariwo ẹjọ́ oríṣiríṣi ìtayé àfẹ́kọ̀ọ̀kan tí ó bá sí fóònù fáwọn fámìlì rẹ̀ torí wọ́n ti mọ̀gbà tí wọ́n pè sí. ilé ayé ṣe rí nu ìgbà kan ní ọ̀yà fún gbogbo olúkálùkù wa náà àmọ̀gbà tí ó jẹ́. àmọ́ bí tí ó jẹ́ àmọ́ tí ó jẹ́ lé lórí ló fi jẹ́ pé èèyàn máa ń dún ní má azkar dáadáa. na èèyàn máa ń ṣọ́ra mùsùlùmí lọ́dọ̀ wa láwọn ní kìí yáyè eyi ní yí pé kìí oyé rẹ̀ kìí jẹ́ kó sọnù nígbà torí kí náà jíṣẹ́ náà ara sọ́dọ̀ ọ ní axiom zikra hajjimi lezat ẹkún fún ìrántí abadùn jẹ́ ọwọ́ àtù ó ní almout ó ní ikú kò síbi tí ò ti lè dé báyìí kò sígbà tí ò ti lè dé báyìí kò sí hálù tí ò ti lè dé báyìí kò sí irun kan tó jíṣẹ́ lọ́sọ̀lá rẹ̀ ọ̀sọ́lá mọ́ọ̀kì tí ò ní máa rán wa létí rẹ̀ ah, ṣé tá bá ń kírun tá bá ṣe tẹ̀ṣẹ́ òdòdó tá a sọ̀sọ̀ láti sọ́jíṣẹ́ lọ́sọ̀lá àtúnà ni dùá àkọ́kọ́ tí wọ́n ní ká kọ́kọ́ ṣe اللهم إني أعوذ بك من عذاب جهنم وألوم بها يعني يا أنا ليه أباكو سيئ الله wọ́n ní òjíṣẹ́ lọ́dọ̀ àzọ́là ní gbogbo ìwọ̀n tá báńkì ká tó sálámù ká má gbàgbé àdúrà kan kí làdúrà Allahumma inni as'aluka min al-khayri kulli wọ́n láwọn bá gbogbo dáadáa ni mo tọrọ lọ́dọ̀ rẹ̀ ájílẹ̀ ájílẹ̀ tí wàrà ń fẹ́ àti tíwájú wà áwùdú bí kẹ́mínà ṣẹ́fẹ̀ kó lè fi gbogbo aburú yàmíyà mọ́sáàdìọ́ kò lórí rẹ̀ tí tòsí àti ìtọ́wà wájú wọ́n sáré lókàlì jẹ́nà wọ́n lọ́ba mọ́tọ́rọ́dọ̀ rẹ̀ fún mi lálẹ́ jẹ́nà wọ́n máa qarraba ilayha min qawlin aw amal àti gbogbo tí máa mú yàn súnmọ́ rí àlìjánnà wọ̀ lọ́rọ̀ ni wà ti ṣe sí sallallahu alaihi wasallam wa a'udhu bika minan nar wọ́n bá dẹ́dà yàmíyàná wa ma qarraba ilayha min qawlin aw amal àti gbogbo tí mú yàn súnmọ́ lọ́rọ̀ ni àbí ti sí tẹ̀mọ̀ pé ń kọ́ wa tí ẹ ti sáà mustahil kò possible kó jíṣẹ́ náà sàásùn àwọn wọná làṣẹ yọ wà lìjánná láti ilé ayé gan ni wọ́n ti fún wọn fà lìjánná àbí ìgbà tó ọba adẹ́gbà tó wá sókè tó ní wá wo wá wo bọ́ọ̀n ṣe rí kí ni túmọ̀ rẹ̀ wá wo bọ́ọ̀n ṣe rí iṣẹ́ téèyàn máa ń ṣe láyé tí fi tọ́ sí ibì kọ̀ọ̀kan lọ́hùn ọba adẹ́gbà ní kọ́ wá wò sallallahu alaihi wa sallam kò sí fẹ́ dà kankan ibi tó dé Jibril ò débẹ̀ aleyhisselam torí ń gba àwọn débì kan kí ni Jibril sọ ó ní bọ́ńdùrì tèmi ni bọ́ńdùrì tèmi ni èmi ò gbogbo wọn àwọn màláìka ọba adẹ́dà wọ́n dẹ̀ mà fi ń torí tó bá ti dé ibì kọ̀ọ̀kan ìyẹn Jibril alayhi salam pẹ̀lú ìṣẹ́ náà Muhammad sallallahu alaihi wasallam wọ́n béèrè tá pẹ̀lú ẹ̀ àní Muhammad sallallahu installed into the system of creation. nígbà tó débi tí

àbí rọ̀háìtù rọ́bì lẹ́yìnlá mọ rọ́bà mi lóòrùn ojú oorun ni kò sí téèyàn ò lè rí ní ojú oorun ní ọ̀rọ̀ tó a ń sẹ́ni sọ̀rọ̀ ọba mi lóòrùn ní àwọ̀ tó a máa rí àwọn instances báwọn tí ò lè fẹ́ jù ọ́ kó o tó dámira pẹ̀lú ìyàwó rẹ̀ feeling tó níbò ló ṣe fẹ́ jù yẹn simple thing yẹn how do you describe it kò sí feeling kò sí ṣe kíni kò sí jù wẹ̀. فقال يا محمد صلى الله عليه وسلم هو أن تقوم يا محمد صلى الله عليه وسلم atẹ́dìrí fi máa yàtọ́símọ̀ sí ìfì mọ́lẹ̀ ilẹ̀ ara ìjọ ọmọ táwọn màláìkà ń jíròrò lé lórí lókè ó tula mọ́ ní mẹ́ẹ̀mọ́ fọwọ́dà ayẹ́dẹ̀hù bẹ́yìnà kàtfẹ́yà ọba mi wá gbé ọwọ́ láàrẹ̀ lé mi láàrin èjìká mi méjèèjì hátà wọ̀jẹ́ tó bọ́dà ha bẹ́yìnà kàtfẹ́yà mọ́ wá ń fìlì tútù rẹ̀ láàrin báyà ni. onífà àdíntùm àbẹ́yìn àsàmáwá ti wà lẹ́sẹ̀kẹsẹ̀ mo mọ gbogbo tí ń ṣẹlẹ̀ ní sámà àti lẹ́lẹ̀ sallallahu alaihi wa sallam faqala ya Muhammad ó tún wá tún mi béèrè ìrẹ́ Muhammad sallallahu alaihi wa sallam àtẹ́dìrì sí máa yaqtasimu fil mala'i al-a'la sọ ǹjọ́ ọmọ tí ń ṣẹlẹ̀ táwọn màláìka ń jírò lé lórí lókè òjíṣẹ́ lẹ́ni náà fil kafarat wa fi darajat wọ́n ń sọ̀rọ̀ lórí àwọn tí máa ń pa ẹ̀sẹ̀ rẹ fúnyàn àtàwọn tí máa ń múyàn gòkè àgbà fáàmà kafarat tí máa ń pa ẹ̀sẹ̀ rẹ fa isbahul wudu ala wa kéèyàn pé àlùwàlá bí òtútù ṣe lè wù kó mú tó eléyìí èso tútù èyí tá à ń fi ìdílé èso tútù gbogbo èyí tá à ń tó bá fẹ́ gbọ́ ohun tó jọ máa bí òtútù díẹ̀ bóyá tí ọyẹ́ bá mú ní Zaria kanu, Jos Maiduguri ṣùgbọ́n gbogbo eléyìí eré mọ́dé ni lẹ́fẹ̀ẹ́ ti kí ẹbẹ̀rẹ̀ lọ́wọ́ àfa kí ń gbòde òtútù tí wọ́n máa wọ̀ yẹn nínú egun gbogbo ń tọ́ wọ́n máa ká aṣọ báyìí mọ́ cardigan tẹ́tí mọ́ tí mo gbélé lórí agbádá kọ̀gbọ́ nílò onímọ̀lẹ̀ ìlú alápọ̀nlé ibi tó jíṣẹ́ látara àtàlàmù kí ló padà wà á gbà ìyálẹ̀ wọ́n bá dẹ́dà mọ́jẹ́ mọ́jẹ́ náà oko sùn ní gbé orú dẹ̀ wà lẹ́sẹ̀kẹsẹ̀ lọ́fíjẹ́ pé kí ni mùsùlùmí bẹ́nu rẹ̀ ò ṣe ní dúró pẹ̀lú zikiru ẹnu rẹ̀ ò gbọ́dọ̀ dúró pẹ̀lú kíni àti àà <clears throat> torí ìgbà tó ń bá ń ṣe ìrántí ọba dẹ́dà sí ìgbà náà ló súnmọ́ sí ló fi jẹ́ pé àsìkò owó lè yẹ súnmọ́ bá dẹ́dà jù nínú ọ̀run ìgbà tó bá wà sùn jáda torí pé kíni kò sígbà tí èèyàn yẹpẹrẹ ara rẹ̀ fún tọba dẹ́dà tó gbà tó wà ń sùn jáda ibi tó lálá jù lára ó ń fi ń bolẹ̀ fún lòjíṣẹ́ náà sọ̀rọ̀ àtúnlá ti sọ pé àti òfin àdúà ẹ kún fún àdúà àti ṣètẹ́ ẹ bá wà ní sùjádà <clears throat> olókù dẹ̀dẹ̀ ń tẹ̀ ń tọrọ kọba adẹ́dẹ̀ fún torí lọ́wọ́ ní alùpùdẹ́rẹ́ sheikh sọ́ọ̀lì mọ̀nà ọ̀sẹ̀ mí rahimahullah àtàwọn àṣẹ gbàdẹ́nìkan lọ sódò rẹ̀ pé mo fẹ́ pa àwọn ẹran fún òbí mi láti fi pé kí ládàá rẹ̀ máa bá wọn ó ń ṣe fún ọ ní tó rọrùn jù lọ ó ní nínú oṣù ọ̀wọ̀ àlùbáríkà oṣù Ramadan pàápàá jùlọ ní mẹ́wàá gbẹ̀yìn tó o bá ti lọ sí sùjádà ẹni tí kọ́ kọ́kọ́ ṣàdúrà fún àwọn òbí ẹ̀ yìí ṣàdúrà fún kí lọ́ba adẹ́dà sọ̀rọ̀. وقل رب ارحمهما كما ربياني صغير وبعدين bá ń kẹ́ wọn bá ń gẹ̀ wọn báwọn náà ṣe ṣe pẹ̀lú nígbà mọ̀ wà kékeré pàápàá jùlọ ìyá àmú asàrò ẹni tó wá láti Yemen ó gbé ìyá rẹ̀ kan wá ní láti wá ṣe tàwákù láti wá ṣe umra ó wá gbé ya rẹ̀ pọ̀n ṣe umra a lè máa gbọ́ ká máa kà ká máa a lè máa mọ implication rẹ̀ ó dìgbà tó o bá wá sọ́hùn tó o rérò kó o tó ṣe tàwáàfù ṣẹ́wùtù ẹ̀kan wàhálà ti ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀. fáwọn òbí bàbá ní ìwọ ló mú ìyá rẹ lọ hajj àti èkejì rẹ̀ stepmother. àwọn méjèèjì tán ní títan tó jẹ́ pé bí ìbá ṣe ṣẹ̀rẹ́ à ọkọ kan ò lè pa àwọn méjèèjì kọ̀ sínú wọn tó tó bá bú ẹnìkan náà àwọn méjèèjì ló bú papọ̀ àwọn Yorùbá fi dé bàbá mọ́lẹ̀ ìgbà yẹn ni mo mọ̀ tó máa hátàrù ni. àṣetàwà pẹ̀lú wọn tó bá wọn kọ́kọ́ rérò náà ẹ̀rù bá àwọn náà èrò èrò rèé about one million fẹ́ ṣetàwà at the same time ẹ̀rù bá àwọn náà ṣùgbọ́n àmọ́ náà ni ìyá rẹ̀ ni lóòótọ́ ṣùgbọ́n ìyàwó tèmi ni àmọ́ náà ni o òṣùpọ̀ tí á lọ́lọ́m lọ́mọ fàn alẹ́ ọlọ́wọ́ orí ìmọ̀bó ti sí ọlọ́wọ́ fàn ẹsẹ̀ ṣáútù ẹ̀kanga ẹ̀mí fẹ́ ẹ̀bọ́ kí la fi parí àdúrà wọba adẹ́dà lẹ́yìn rẹ̀ àtòjíṣẹ́ rẹ̀ lára ọ̀sánlá àwọn tó kàn rẹ̀ ó ah, àbíkí lọ́ba adẹ́dà sọ. So ìbọ́dọ̀ mọ́ wọ́n là tó ṣe kò rí oní pàbílówà dídá ní oní ìsáná ara ìsánù ni ó wọ́n bá dẹ́dà bá ń gbé o níta àfírí pé nù. àlàyé azar yẹn lójú yéèyàn kí ló fi yé kí ni tá a fẹ́ ṣe ń bẹ́ẹ̀ ń bẹ́ẹ̀ nígbà tí ẹni tó wá láti Yemen tó wá rí wàhálà tó ń ṣe lọ́wọ́ lọ bá Abdullahi ibn Umar radiyallahu anhuma ṣe mo ti ṣe mo ti mo ti péwọ̀ mi ti ń bẹ láàrin mi àti wọn ṣé mo ti san gbèsè ìyá mi fún àbí kó tó di pé yóò béèrè fún nǹkan wọn àṣùrù bá alẹ́ ní jẹ́ ṣàmà ìnira tó ti go through pẹ̀lú tó ṣe ìwọ́n mọ̀ tí ìbọn bẹ́ẹ̀ èèyàn ń dá sí tàwáàfù ó dẹ̀ há sókè ẹsẹ̀ rẹ̀ tó lẹ̀mọ̀ kò lè mímọ́ ni wọ́n ní solution tó lọ́wọ́ bá fi kó lọ owó kàábà báyìí wọ́n alẹ́gbẹ́ rẹ̀ báyìí wọ́n lọ́wọ́ báyìí fẹ́ kú síbí mo fẹ́ padà sí Nàìjíríà mo fẹ́ wá tún wá fi ṣèrọ̀rùn fún torí ibi tó wà àsìkò tó wà hálù tó wà gbogbo ẹ̀ máa ń di tami. kásẹ̀ tó má sọ pé ó wá gbé ó gbé ìyá rẹ̀ ó gbé ìpàní ló fi ń tún béèrè lọ́wọ́ Abdullahi bin Umar rodi ara aruma ṣé mo ti ṣẹ̀tọ́ kí ni Abdullahi bin Umar fi dá lóhùn ó ní sórí gbígbìn ẹ̀kan tó gbìn nígbà tí ń rọbí rẹ̀ tó ṣe yóò tí ì san. ní ìwọ tí wọ́n bá ń bá sọ̀rọ̀ tó ń sọ pé wàhálà yín ti pọ̀ jù kó ìwọ náà fojú sun ẹ̀ṣẹ̀ tó ti gbà orí burúkú tó ti fọwọ́ rẹ̀ kó sọ́dọ̀ lẹ́nu ẹ̀ ọmọ yìí pé kò tó sí ọ lẹ́nu gbogbo wàhálà tó ń bá fèsì pẹ̀lú wọn dùá ni ọmọ fi tì pé ìwọba dẹ́dà jẹ́ ń tán rí pẹ̀lú wọn o bọ́n bá ń fi ìgbẹ́ wọn ti ń sarán gbogbo tí wọ́n gbó tù tó fi di lẹ́bù yìí tí ọ náà wà ń bẹ̀ ìwọ náà wà nínú ọ̀n tó bá lẹ́dà fi tó sábàbí tó dákun tó fi jẹ́ pé ọ̀rọ̀ wọn wọn náà bọ́n bá ṣe mú wa nìyẹn ọmọ tẹ̀yẹ wọn náà ó ti bá wọn jágbe mọ́ ẹ̀ bá ń tàṣẹ ẹ̀ wọ́n ti mọ́. ló fi béèrè lọ ó ti sàn. alimọ̀dẹ́rẹ́sì rahimola aramata wa sẹ́ ó ní àdúrà ní kó máa ṣe fún un mẹ́wàá gbẹ̀ nínú Ramadan owó ẹ̀tọ́ bá tí wọ́n ń sùn jẹ́dà opportunity tó bá ní wọ́n bá dẹ́dà bá ń kẹ́ àwọn òbí mi méjèèjì foríjì mi àwọn òbí mi foríjì àwọn àfáàmì ọmọ bẹ̀lọ́n bọ́n ṣe ń bẹ̀lọ́n fún ààrẹ wọ́n bẹ̀lọ́n fún ọmọ bẹ̀lọ́n fẹ́ bí ara àwọn tí wọ́n ti gbẹ̀ kódà tí wọ́n bá ṣe mùsùlùmí wọn ò bọ́ nínú àwọn tó ń ṣàdúrà fún láyé ń bí àdúrà pé kí ni kọba adẹ́dà tọ́ wọn sọ́nà tó ọba lágbóyé táwọn òbí rẹ̀ ò tí ì ní ìrìn ń bẹ lẹ́sẹ̀ alájọ rẹ̀ ò tí ì ṣètò ní òkun opportunity yẹn fún ọ máa ṣètò pọ̀ tí bá mú ti Abu Hurairah wà pẹ̀lú ara ánù ẹ̀sìn wọn ni yá rẹ̀ ń sìn nàṣọ́ra ni pẹ̀lú gbogbo ìgbìyànjú ó ní ìgbìyànjú àti hímà fún mà débi wípé kèé lọ bì kankan ìfẹ́ dúró lẹ́gbẹ̀ẹ́ òjíṣẹ́ náà sàásìlà kó lè gbà mà ọba rẹ̀ rẹ̀ fún. ọba rẹ̀ dà fún. ìmọ̀ ìmọ̀ bànújẹ́ yẹ̀wò yẹ̀wò ẹ̀bí pé ọlọ síwájú òjíṣẹ́ náà sàásìlà bá ń ṣàdúrà fún yàrá mi kí yàrá mi ọgbẹ́sìn òjíṣẹ́ lábàá àṣọlá ni yé ìyá rẹ̀ ọ̀gbẹ́sì ìgbà ó délé kí ló ṣẹlẹ̀ ó ti báyà rẹ̀ ìyá rẹ̀ ti bẹ̀ sí lóòótọ́ kí tún ní bí tó wọ ọba ẹlẹ́dà ṣàdúrà fún mi àti ìyá mi olùgbàgbọ́ òdodo tó bá ti gbọ́ kọ́ wa kífẹ̀ wa máa wà lọ́kàn rẹ̀ àwọn afá fi sọ pé ẹnikẹ́ni tó bá kó ìyá rẹ̀ kìí sọ gbogbo àgbò yìí torí pé kí ni arínú àwọn sàárè àtàwọn táàbí ìyá wọn ni àbúrò ráírà ó ní kí òjíṣẹ́ náà sàkánná ń ṣàdúrà fáwọn ó dẹ̀ ṣàdúrà wọ ọlọ́run ọba fi àwa náà sábẹ́ àdúrà fi á ní olùfẹ́ àwọn méjèèjì ká lè bá àrífẹ́ rẹ̀. torí tó ń bá ń kó ìrẹ́ ń tọ́ba àjẹ́dá ti nífẹ̀ẹ́ sí òtíkòtì ẹ̀ orí ibu ní pọ́nbélé kọ́lọ́wọ́ yà wáyà torí tó ń sọ ní pé ọba àjẹ́dá ṣì yóò dẹ̀ wọ́n yóò jẹ́ yọ pé òun ò ṣì ìwọ ló ṣì. làwọn sáré làwọn àfa àwọn òlàfà. àwọn olàfà àwọn ẹ̀rù jẹ̀jẹ̀ níbi kátàmọ́lẹ̀ sí kọ́ọ̀lọ́lọ́hù kọ́ọ̀lọ́ rọ̀ṣúlù kọ́ọ̀lọ́ sàhábà ọba adẹ́dà sọ báyìí òjíṣẹ́ ńlá sọ́làṣọ́là ń sàlàyé rẹ̀ báyìí àwọn sàádé wọ́n tù sí báyìí àwọn làfà ìmọ̀nà wọ́n ní gbogbo wọn wọ́n ní àdúrò ni wọ́n ẹni rẹ̀ ni wọ́n ẹni déédé torí kí lọ́ba adẹ́gbà sọ nípa wọn ó ní rọ́bì Allahu anhum wa radu ọba adẹ́dà yọ́nú sí wọn àwọn náà yọ́nú sọ́ba adẹ́dà kì í sẹ́yìn ọ̀nẹ́fà a gbọ́dọ̀ máa ṣàdúrà fún abá ti wọn rojí ọlọ́run wọ́n bá dẹ́dà kìí ṣe yí pé àgbà yọnu sí wọn bí ìyọnu tó ti ṣẹlẹ̀ sí wọn àgbà náà kún tí ó nira ara yẹn. torí kí ló jíṣẹ́ lọ́sàn àti náà sọ ó ní sàádé ni sàádé ni nígbà tí fàǹfà ṣẹlẹ̀ láàrin sàádé méjì tó di pé wọ́n fẹ́ máa dáhùn síra wọn kí ló jíṣẹ́ lọ́sàn àti náà sọ ó ní sàádé ni sàádé ni ẹnì kankan ò gbọdọ̀ tanu bá sàádé ni. torí wípé kíni múdù kan tí wọ́n fi ṣe sàrà àwọn tí wọ́n ń bọ̀ lẹ́yìn wọ́n ó fi tó tó òkè old ní gold wọ́n ó fi ṣe sàrà dáadáa àwọn òní tó ti múdù kan tí sàbẹ̀ lè fi ṣe sàrà torí kékeré àwọn ni wọ́n fojú winá àwọn ni aṣọ òjíṣẹ́ ńlá sallallahu alaihi wasallam ẹni tó bá ta sí wọn ó fẹ́ ta sí iyì àpọ́nlé àti ẹ̀yẹ òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam. kìí sáwọn nìkan àti àwọn àfáà súnà tí wọ́n máa pèpè sí súnà Ibn Jawzi ó ní ìgbà tí àlìjànú wọ ara ẹnìkan tí wọ́n ń ṣe rúkì ààbò àlìjànú wa sọ pé àwọn jáde torí pé ní súnà lélẹ́yìn àwọn sínà ni àwọn ò ní nǹkan ṣe pẹ̀lú ní súnà torí gbogbo tí ó ní tí ó ṣe at point in time táwọn òfin ní lágbára lórí ẹ̀ àwọn táwọn máa ń lò dáadáa òun làwọn ilé dídí à oríṣiríṣi ìgbà tó ti jẹ́ pé làmàzáàbù àzáàbà òkúrúbà àwọn wa tẹ́bà tí wọn oríṣiríṣi lẹ́ẹ̀mà gbọ́ lẹ́nu wọn tí wọ́n bá ti ń paná ilé ìwòmí òtùmọ̀ jáde wọ́n ti ń paná ilé ìwòmí òtùmọ̀ jáde fi ní kí ẹjẹ́ náà sí bídá alkhairu kullu alkhair ittiba' al-athar tó ọba tí ìrẹ́rì lórí tó fẹ́ sí mọ́dàwọlé ẹ̀rí tó ọba rí ó lè kóró òní kọ́ rọra tẹ̀bàtì kọ́ lè máa bẹ lọ́wọ́n ọba kọ́ rọ̀ ọ́ fún torí tọ́ba adẹ́dà bá ti rọ̀ ọ́ fún yọ̀ọ̀rọ̀ gbogbo tó fẹ́ sí fún ọ láti ṣe pẹ̀lú rọrùn pẹ̀lú fọkànbalẹ̀. mùsùlùmí máa sọ gbogbo eléyìí kìí ṣe pé ó pọ̀ rẹpẹtẹ rárá but kó múnádóko ni kí nǹkan tá a fẹ́ ṣe kó múnádóko. gbogbo nke ń jẹ́ kéèyàn jẹ́ mùsùlùmí o ní pé ń ṣọ́ gbogbo condition tó wà ó ní control lé lórí ni ó fi rọ lọ́rùn ọba adẹ́dà àmọ́ tí ń sọ gbogbo gbà ká má jẹ́ nínú consciousness wa nígbà kankan ọba adẹ́dà wà o ó ọ̀la lórí ara ṣe ọmọ ń tà ń ọgbọ́n ń tà ń sọ ní gbangba ni nǹkan le fún wa ní nǹkan dẹ̀ ni àwọn sọ́lọ́pù fi ń sọ yí pé kódà bí bàtà rẹ̀ bá jákọ́ ọba adẹ́dà wa máa so gbogbo kọ́ndíṣàn tó bá wà ọ pàtàkì mẹ́wàá àkọ́kọ́ ti kọjá tẹ́kẹ́jì ti kọjá nínú Ramadan bí orílẹ̀ àwàdà àti bọ́sí kẹta báyìí kí ni pàtàkì ẹ̀kẹta pàtàkì ẹ̀kẹta yẹn ni pé oríire ìkẹ́ tí ọba adẹ́dá ò sí kún ọmọ kankan oríire yẹn kún sí mẹ́wàá gbẹ̀yìn látara pé kìnnì òru kan ṣoṣo ń bẹ nínú òru mẹ́wàá gbẹ̀yìn téèyàn bá ṣe kòńgé oríire nínú òru náà kòńgé oríire pé kìnnì ó ń ṣe ìbáadà ìbáadà wò ó dìde ló ó ń ṣàdúà ó ń ka fún án tàbí ń sàṣà láti fojìṣẹ́ náà fúlàní tàbí ó ń ṣe zikí àwọn àdúgbò ládá tí ó gbà látara rẹ̀ khairun min alfisha yóò lọ́lá ju ẹgbẹ̀rún oṣù lọ àwọn àfáà ní torí pé nígbàyùn tó nǹkan bá ti dé ẹgbẹ̀rún àwọn èèyàn kà mọ́ ẹgbẹ̀rún púpọ̀ lọ́ba adẹ́dà fi lòyún kí lọ bá rẹ́dà wá sọ pé ó ní káyọ̀mìn ó lọ́lá ju ẹgbẹ̀rún yẹn lọ ẹgbẹ̀rún tá a wá wí ṣẹmọ̀ yìí pé ọdún ọgọ́rin nìyẹn over eighty years yẹn pẹ̀lú tó ṣe kòǹgé oríire nínú òru yẹn nìkan ní sùmọ́nà ọba ní gbígbàdúà ní ìsọdẹniire níwájú ọba adẹ́dà látara dáadáa tí ó ṣe nínú òru yẹn yóò gbà ládàá bíi ntójú ọgọ́rin ọdún lọ ọba adẹ́dàá ò ṣe fún àlùmọ̀ kankan àti àlùmọ̀ Muhammad sallallahu alaihi wasallam ló fi jẹ́ pé mo tí kéèyàn máa tọrọ jù nínú àwọn òru mẹ́wàá yìí ò ní pé kí wọ́n ọba adẹ́dàá tí mo bá ti ṣe láti ṣe foríjìn ó ti fi ìsìláàmù ta mí lọ́rọ̀ má gbà lọ́wọ́ mi jẹ́ n fi jápò fún ọ nínú Firdaus fẹ̀sìn rẹ̀ rọ̀ mí lọ́rùn. Nobi, Allahumma innaka afuwwun, huwa ba dada ọba tí máa fojú fo àìmọ́ sí ẹ̀dá tí máa fi fojú fòrò fún mi ẹ̀dàgbẹ́. tòṣìbìlà àfọ̀ ọ̀dẹ̀sẹ̀ kẹ́dà máa ṣe ápùwù fún ọmọlàkejì ah. máyọ̀mí ilẹ̀ ń bẹ̀ fọ́ráfọ́ ánì fojú fo gbogbo àtúnṣe mi rú kí ni túmọ̀ rẹ̀ sèmi lẹ́ni rèé. kí ló ṣiṣẹ́ lọ́sà àṣálàm sọ ó ní alaykum bi qiyamil layl ìmá dúró lóru tẹ́ máa dìde lóru ọlọ́dọ̀wọ́ ni fa inna daba salihina qablakum ìṣesẹ́ àwọn ẹni eré tó ti kọjá lọ nígbà tí ọba kèfèrí tí ó Islam torí kí wọ́n júwe àwọn sàbí òjíṣẹ́ lásà àtúnlá fún kí ni wọ́n sọ wọ́n ní ooru wọ́n máa ń dún yomoyomo lóru èyí ni wípé wọ́n máa ń dìde lóru láti láti képe ọba adẹ́là tí wọ́n kọ́kọ́ júwe wọn pẹ̀lú nù kí á tó júwe wọn pẹ̀lú àǹkan yòókù kí lọ bá wọn sọ ó ní tí wọ́n yé pé bẹ́ẹ̀ ṣe júwe wọn yìí ni o <laughs> èmi kan tí mo wà lórí àga ọlá yìí mi ì sí wọ́n bọ̀ wá wọ́n bọ̀ wá borí mi wọ́n bọ̀ wá gba àga ọlá ìlọ́wọ́ mi. àwọn sálàfò máa fi ń sọ wípé bọ́ọ̀ bá ti pẹ́ sí lórí òòró ní kí á wọn lè bẹ́ẹ̀ ni ìdúró rẹ̀ ní gbangba ọjọ́ pé ní àríkíámọ̀ ó ti fúyẹ́ sí ló fi jẹ́ pé gbogbo bùkátà àwọn sálàf wọn máa ń kó sínú rẹ̀ Abdullahi ibn Mas'ud radiyallahu anhu tó bá dìde lóru bí tí má ti ń ṣe dùá yóò mójú wo àwọn ọmọ rẹ̀ báyìí ní ìwọ bá dẹ́dà ọ̀pọ̀ àwọn ilé ọlọ́wọ́ bá yanjú ọ̀rọ̀ wọn sí dáadáa mi lè dá nǹkan kan ṣe lórí wọn ọba dẹ́dà ṣe ṣe jẹ́ pé a máa ń gbà wá yanjú Ah, ọkọ mi mú fún mi wàhálà ah, ìyàwó mi fún mi wàhálà ah, àwọn ọmọ rẹ̀ alékùnrin tí yá mi lè ẹ ti dé lóru ọba tí àkóso gbogbo ẹ̀ ń bẹ lọ́wọ́ rẹ̀ ẹ sọ fún ó fẹ́ kẹ́ ẹ fi sọ́ọ̀kẹ́ ẹ sọ fóun ṣé kò mà ní ìbáàdà ẹ̀ ó fẹ́ ká ṣe é ká sọ fóun. òjíṣẹ́ nasara sọ́lẹ̀ ni wa qurbatu ila Allah ó ma mú kíyàn súnmọ́ lọ́n wa mukaffirat sayyi'at yìí máa ń jẹ́ kí ọba adẹ́dà pa ẹ̀ṣẹ̀ èèyàn rẹ̀ kí ló tún sọ ó ní wa man'atu 'anil ism yìí máa kọjú kéèyàn gbóyà láti máa ṣèbàjẹ́ yóò fún yàn ní caution gbogbo tó ọba tọrọ lọ́bọ̀ ọdọ́ wa bẹ́ẹ̀ dẹ́dà ọlọ́run fún ọ ìṣẹ́kùn islam ìbẹ̀lẹ̀ jẹ́ ìní àràhìmọ̀ ọlọ́run àmọ̀tàwásá tó bá ti di òpin ẹ téèyàn gbó ní gbólóhùn kan ya hayyu ya qayyu bi rahmatika astaghith asli li sha'ni kullahu wa la takilni ila nafsi tarfata ayni abada oníkèèyàn kún fún ó ló ní ìfẹ́ tó lágbára tí ọba ẹlẹ́dàá máa ń fi tún ọ̀rọ̀ èèyàn ṣe ǹjẹ́ yóò rò pé yẹn ti ẹ̀ lè ṣe lórí lórí ẹ̀sìn ọba adẹ́dà ó rọ̀ fún yàn ló dẹ̀ rọ̀ yàn náà bí ẹ kí lè fi jẹ́ ọba ó ti bọ náà ṣe sí wa nínú oṣù ọ̀wọ̀ yìí oṣù àlùbáríkà yìí. aṣáájú aṣàdúrà fún olórí kọ́lọ́ǹkọ́ máa sì àṣàdó òfúrílẹ̀-èdè aláìlò insecurity tọba adẹ́dà bá ti mú security wà kò sí déyìn oṣù yóò sì kí ọ àmọ́ bẹ́ẹ̀ náà kọba adẹ́dà má da àárín wa àtàwọn aráalé wa rú kọ́ má da àdúgbò wa rú kọ́ má da ìlú wa rú kọ́mọ̀dé orílẹ̀-èdè wa yìí kọ́mọ̀dé àgbáyé wa rú àgbáyé gbogbo mùsùlùmí àmọ̀ bẹ́lọ̀ mọ̀ àmọ̀ ṣe dé torí bí àwọn orí iṣẹ́ pàtàkì tó mẹ́wàá gbẹ̀yìn kí ni àwa sọ ìyá wa Aisha ó ní kánà yẹ ṣùdùn mọ́zùrà ìmọ̀ fún tó bá ti di mẹ́wàá àgbẹ̀ yàní kánà ìtara àníṣáì yóò yẹra fún àwọn ìyàwó rẹ̀ yóò wá sí kíni yóò wá gba mọ́ṣáláṣí lọ kì í fi mọ ní báwọn yóò jí gbogbo àwọn ọmọdé àtàgbà nínú ilé àsìkò ní àsìkò téèyàn máa fi ń sorí ire ìjẹ́ pé àwọn àfáà sọ pé eléyìí lára ni mẹ́wàá gbẹ̀yìn òru mẹ́wàá gbẹ̀yìn bá ń ṣe ń ṣe gbìyànjú bẹ́ẹ̀ náà ni ká má fi inú ilé wálẹ̀ ìyàwó àwọn ọmọ. àmọ́ kéékèèké ká máa gbà wọ́n yẹ̀jú yẹ̀jú dídìde lóru yẹ̀jú gbígbà àwẹ̀ yẹ̀jú kíkó nuró nínú oṣù Ramadan gangan fún ara rẹ̀ bó ṣe wá nínú àwọn àtàtọ̀ wá nínú Sahih Bukhari pé ọmọ tí ń mùyàn lọ́wọ́ wọ́n rẹ̀gúléètì ọyàn rẹ̀ pé kó má mú bí ṣe mú tẹ́lẹ̀ láti fún Ramadan ní ọ̀wọ́ rẹ̀ kẹ́tẹ́ wọ́n tẹ̀lẹ́kẹ́ àsìkò tí máa mú yàn tẹ́lẹ̀ wọ́n rí bí bẹ̀ torí kó fún fún Ramadan lọ́wọ́ gbogbo eléyìí a máa ṣe tó fi jẹ́ ìpẹ́ ìmá fi kọ́ àwọn ọmọ wa wọ́n gbà díẹ̀díẹ̀ wọ́n gbà díẹ̀díẹ̀ débi pé díẹ̀díẹ̀ wọ́n wà máa gbà tán dáadáa ni kó bá dé lẹ́jẹ́ abáǹdì ó lérè ah, nínú àwọn kéékèèké ọmọ ọdún mẹ́rin èyí tó jẹ́ ẹ̀gbọ́n rẹ̀ òun ti ní ìtàpínpín ó gbà délẹ̀. ó kọ́ńtúrólù wọn gbà délẹ̀ àbúrò ń sọ pé òun náà ń gbà àwọn ọ̀gbà àwẹ̀ ló ń gbà àwẹ̀ ó ọ̀gbà àwẹ̀ wo tó jẹ́ yí pé aago méjìlá ló ti ń jẹun ó ní wọ́n ní àwọn tí wọ́n bá gbà bẹ́ẹ̀ wọ́n kàn ń wọ́n ń wò ti gbà tí wọ́n bá magrib kejì torí wọ́n máa kọ́ sí ara wọn ló fi jẹ́ rí pé èèyàn máa ń ṣọ́ ibi táwọn ọmọ èèyàn tí ó bá rìn àgbàlagbà gan tí ó bá sọ́bi tí ó rìn sí yóò borí kòkò kúkù kásẹ̀ tó mọ́ sọmọdé ó sì rẹ̀ ti ń gbà wẹ̀ inú ilé wá sinmi inú ilé sinmi wọ́n á tún fi kọ́ wọn èèyàn máa ka Kùrán ní bá ń gbà wẹ̀ gbogbo fífò sókè yẹn sílẹ̀ yẹn òun náà tún wá ojú rí kí gbogbo eléyìí ó bí báràkà fáwọn òbí fáwọn ọmọ láyé ń bí àti ní gbangba ajọ́ ọ̀gbẹ́ndẹ̀ àríkíá wọ́n rántí clearly a rí nínú wa nígbàtà fún wọn kékeré àwọn tí wọ́n lọ wọ́n ìdí ọmọdá ni tó bí kó tó mẹ́wàá ẹ̀ ti pa láti éèjì yẹn gan ìṣesí ó túnmọ̀ pé ah, àwọn eléyìí láti gbà yẹn ọlọ́run fún wọn ní tàbáàtì ó fún wọn ní ìsìnkọ́mà táwọn èèyàn bá ń tẹ wọ́nàwọ̀nà àwọn éèjì méjì wọn ní ah, ah, àwọn akọ̀rànà ilé ẹni rẹ̀ làwá ti wá ti wá yàtọ̀ láti gbà yìí èjì 10 11 tí wọ́n ti ń bá lọ àrí nínú wọn nísìn tí ó dín wọn bíi seventy bí wọ́n ṣe ń ṣe é bọ̀ láti ìgbà yẹn o torí kì í sì dín ẹja lójijì ìwọ òbí tó bá ti bọ́ ọmọ lọ́wọ́ méjì ó tún bọ́ mọ́ àwọn ọmọ rẹ lọ́wọ́ wọ́n náà gba ládàá rẹ̀ lóbi jẹ́ pé a rí bàbá kan ó ju wọ́n bíi hundred ní Turkey àwọn ọmọ kéékèèké tí wọ́n lọ ákùnrin ó dẹ̀ lè náà jókòó sáàrin wọn ó yìí lè ṣe kí ni olóhùn náà fẹ́ gbìyànjú rẹ̀ fóun tó jáde láyé wọ́n ní kọ́ mo pàdé àwọn àgbàlagbà níwájú kaaba wọ́n jù mí lọ tíì tíì ó túmọ̀ sí pé kí wọ́n ti kọjá sẹ́gun níwájú kaaba kí ni wọ́n ti wọ́n lọ hápọ̀ ara nígbà tí èkejì parí wọ́n dì mara wọn báyìí níwájú kaaba ni pé ó ti òní mọ̀ fún àwọn òtítí kọ́ rí báyìí because ká zama hajj mú ń tà fojú rí báyìí ó sì wòlí mọ̀ fún wa ah, ó bá tiẹ̀ jẹ́ pé ètò òun rí mú nílé ayé òun nù kọ́ bá dẹ́dà kó wò ní mọ́hun lára kó ti jú òun ní gbangba jọ́ pé dàríkìámà ní làwọn kan fi ń fogbọ́ ara takúlù tí wọ́n èyí tí ń fi ti ẹ̀ka newspaper ó tún bẹ́tà jẹ́ tí fi ń ta púùlù rọ àbí tí fi ń discuss bọ́ọ̀lù àtìnà àti sẹ́fúntì báwo ló fẹ́ mẹ́wàá gbẹ̀yìn èèyàn máa fi tún àárín èèyàn àtọ́ba adẹ́dá sí i èèyàn ó bùkátà èèyàn sí lọ́wọ́ ni pé bá ń bí jẹ́ ń jẹ́ mùsùlùmí gidi ẹni tó jẹ́ ẹrú rẹ̀ abdan lek wọ́n di gbogbo àwọn aráalé ó pè wọ́n sẹ́sìn káwá sórí rẹ̀ káwọn náà kórè ń bẹ̀ torí pé kí ni torí orí tá a bá ti rọ́pọ̀túnítì yẹn lóru yẹn ah! àbùsẹ́bùsẹ́ débi pé àti mọ́ àlàyé wa àwọn jù níbi tí wọ́n jẹ́ olórí burúkú dé wọ́n máa ń pa lọ́lọ́ nínú Ramadan pàápàá jùlọ ní mẹ́wàá àgbẹ̀yìn láti bẹ ọba adẹ́dà àjẹ́ndà táwọn bá ní ọba adẹ́dà fi rọ àwọn lárùn láti ṣe tí wọ́n lájẹ̀ndà rẹ̀ ọ̀tá rẹ̀ òsùn ìwọ́n ń sùn àsùn àtọ̀ ara bóòlù ti fẹ́ mókè dìmáàndì wá wípé àti ìmẹ́nubà ọ̀rọ̀ ọ̀nú ilé nínú Ramadan kì í sí pa àgbàgbé gbogbo àwọn nǹkan tí ń ṣubú lúra wọn àfi ní eléyìí káfí rán wa létí gbogbo aláti ń ṣẹlẹ̀ nínú ilé ipa ọba ẹlẹ́dàká láàrin lọ́kọláya á àmọ́ àtọmọ kò déédéé kò ṣe kínní pọ̀ bá dẹ̀dà kan ká lo opportunity mẹ́wàá gbẹ̀yìn fún kíni ibadat torí tí ń bẹ́ ń ta títí káàpù gan ò lè wáyé ìmọ̀ṣáláṣí ńlá méjèèjì lọ́dún yìí tàwáàfù gan tamurege àbí ní táwọn èèyàn bí mílíọ̀nù ń ṣe tọ́wá ń kú bí ọgọ́rùn-ún ẹgbọ́rùn yẹn gan kankankan ní ìgbà míì gan kò ní gbọ́gọ́rùn-ún kó bá dé làbá kásì. kọ́mọ̀dé nípa àbúrú ń bẹ̀ á tún mọ́ ẹgbẹ́ ọba fún gbogbo eléyìí alhamdulillah orí ìsàn lọ́dún ìjú ètò kọjá lọ ara gbígbàdúrà náà kọba adẹ́dà tó ọ̀jẹ́ ó sàn sí kọba akásẹ̀ rẹ̀ ńlẹ̀ pátápátá ètò ìbílẹ̀ jù ní ìsìn nílùú wa látara wípé ojú kòkòrò ìmọ̀tara ẹni nìkan àìnípa ẹ̀ ọlọ́run ọba òní security kábẹ̀ ọba adẹ́dà gbogbo àwọn tí wọ́n bá ń ṣe sábàbí rẹ̀ kọba adẹ́dà kọba adá wọn lágara kọba adá wọn dúró kó fi ìfọ̀kànbalẹ̀ ẹlẹ́sìnkú wa torí ọ̀kan nínú àwọn ọmọ àyà sí ẹ̀sìn abata kílá àpọ́kọ̀ rẹ̀ náà al-Mustapha <laughs> ó ní insecurity tí ó tẹ́lẹ̀ ó ní nínú ilé ní kìí ṣe láti tà wọ́n ní kí ló dé ó ní ah. ní ìlú kan brigade commander wà ń bẹ custom wà ń bẹ àwọn ọlọ́pàá wà ń bẹ bóò ní kankan ó sì wá wá tí ó bí ti gbogbo àwọn nǹkan wọ̀nyí tí àwọn tí wọ́n bá wà ní ìjà tí wọn ò bá lọ́wọ́ sí tí wọ́n dẹ̀ wà successful wọ́n ní kí ló ń sọ ó ní àkè sọ̀rọ̀ gbangba ọ̀rọ̀ security ní so òun kàn yàn fún létí ni ṣé kò tí máa ṣẹlẹ̀ báyìí wọ́n mú medical doctor tó jẹ́ pé òun ní ń fún àwọn àwọn bandits tí ń fún wọn ní information gbogbo bí àwọn military ṣe mú kìí ṣe yìí nìkan wọ́n mú àwọn civil servant tó jẹ́ pé informant ni wọ́n lórí kíni báwọn bandits ń ṣe mú kìí ṣe yìí nìkan wọ́n mú àwọn sọ́jà àwọn ọ̀gá sọ́jà tó jẹ́ pé àwọn ni wọ́n ń tírèèni wọn àwọn ni wọ́n ń kó bá fún wọn torí wípé kíni wọ́n wò pé wọ́n ti gba fìdí bọ́tù lẹ́nu àwọn níta àwọn ọmọ ẹ̀jẹ̀ torí pé àríjẹ níbi ìdàrúmọ̀dàrú làwọn ti wọn so àwọn ni wọ́n mú ìlú nira ọba adẹ́mùdàmọ̀ bí ó ṣe mú wọn ẹ̀ńtọ́ wà lókè nǹkan wò ní wípé ah, tó ń bá ti kó amúníṣàn tó ti ṣe nítorí ẹ kó wọn ó ṣe fún wọn ó yẹ káwọn náà ṣe tiwọn ṣọ́rọ̀ nàìjíríà gbà báyìí ọ̀rọ̀ nàìjíríà ò gbà báyìí kí lọ́fà ìpáyọ̀ ọlọ́run bá ti kú ò. ńgbẹ̀ yẹn kidnapu yẹn tó sọ pé mùsùlùmí ni mí ẹni tí wọ́n kidnapu tí wọ́n ní kó mú five million wá ní mùsùlùmí ni mímọ̀ wà nú àwẹ̀ ó lóun gan mùsùlùmí lòun kidnapper ni sọ báwọn mùsùlùmí lòun nítorí náà ọ̀rọ̀ business lélẹ̀ ọ̀rọ̀ ẹ̀sìn òsí nínú ọ̀rọ̀ business tó ṣú tọ́mṣẹ̀l bàtíra ṣìbláà yà àríyìn bí káfẹ́ wọ́n máa kọ́mà proudly sọ wípé òun ti ra òun sáàbù àwọn mùsùlùmí náà kí ni sáàbù kí ni sáàbù orí burúkú ni kọba adẹ́dà mẹ́jẹ wọn kó mọ́ jà sí inú ti fọ́pọ̀ inú ti dọ̀tí kọba adẹ́dà bá fọ́ àdúrà dání ádìde ni kèése kéré kọba adẹ́dà mẹ́jẹ anípin bẹ́ẹ̀ kọ́mọ́jà àwọn ọmọ wọn nípin bẹ́ẹ̀ kọ́mọ́jà kí gbogbo wọn nípin bẹ́ẹ̀ mẹ́ta ló ní ta lówó láti ṣe flight òjò di pé nísìn tó fọkàn balẹ̀ tó bá fẹ́ tán tí fúláìtì bá wà láti láti ibi lọ sábẹ́kúta gan ó pèsè àgbọ̀nrún fúláìtì rí pé kọ́ sọ fún tọ́rọ àmọ́ndé ọ̀hádà ọlọ́dẹ̀ tí wọ́n sọ pé ọyá àwọn tí wọ́n ń sọ ẹ́ kí ló fà á ti fi tọ́ba adẹ́dálẹ̀ àti lọ́ba adẹ́dá fi sọ pé bí máa kásábàtì àìdí yìí lè nù zí kọ̀ọ̀mù bá dàlẹ́dẹ̀ àmì làálẹ̀ kẹfì tọ́wọ́ iṣẹ́ ọwọ́ yín bọ́yẹ́ kẹ́lẹ̀ padà sídi òdòdó gbàtẹ́ bá rí wípé kò sábà ẹ̀ ọmọ takún fún tó à ọba adẹ́dà ti tán láti gbàdúrà o òbí kí lọ sọ ìdá sa'alaka ibadi anni fa inni qarib ujibu da'wata da'i idha da'an fa anta mattana bi du'ai wa wa'adtana bi ijabatik ya rabbi قد دعوناك ذهاب الشام وسندعوك فيما بعد فاستجب لنا يا ذا الجلال والإكرام gbàdúrà wa má wo tiwa má dàlú àláyà àfi ní káfásùkò lẹ ká gba àwọn questions kọ̀ọ̀kan tí ọmọ ìyá wa tó jáde láyé ló jẹ́ ká dìlé díẹ̀ torí mọ̀wá sàláàtì lórí báwo ni ètò báwo lètò sọ ọ̀rọ̀ àwọn obìnrin lọ hijack kìíní tóbìnrin bá dẹ̀ di hijack sentiment ọ̀wọ̀ ni wọ́n fi sọ wípé àti wọ itẹ́ wọn torí kó lè dé tẹ́nìsì kọ́ ọ̀kan nínú àwọn ọmọ mi tó lágbòye gan ìyàwó bàbá rẹ̀ ó dé tẹ́ báyìí ó dákú. ó ń sọkùnrin gan kásẹ̀ tó mọ́sọ̀bìnrin ọkùnrin tí ọ̀bá láyé olè lọ́jẹ́ tó bá dé lẹ́bùn kan àpẹ ẹ́ ọ̀ṣẹlẹ̀ kan nínú àwọn ọmọ àyà ọ̀fẹ́ gbé bàbá rẹ̀ sínú tòkòtò inú sàárè báyìí ó gbójú dẹ̀ ní okú ah, mùsùlùmí ó ní àṣẹ sí ìrírí wọn mọ́ mo ní òní rí wọn mọ́ pọ̀jù mùsùlùmí pé máa ṣàdúrà ká pàdé nínú fìdáwùsì wọ́n bá ti lọ sùn jáda máa ṣàdúrà fún wọn bá dẹ́dà já pàdé nínú fìdáwùsì kọba rẹ̀dà mọ́jà ṣe gbogbo ìgbìyànjú wa lásán kó jẹ́ ká bá níbi tó lérè kọ́ mọ́ dàlú àláyà kó bá yọ́nú sí wa lọ́lọ́kan ṣoṣo láàrín lọ gbogbo yín láti pẹ́ sí. Jazakumullahu khairan. Wa anta jazakumullahu khairan. Ọmọ màlẹ́kẹ́lá kí ó bá wa sọ ní ẹ̀sán tí olóore gẹ́gẹ́ bá ti máa ń sọ ọlọ́run alẹ́kẹ́lá kó dákun kí ó fi èyí tó dáa jù nínú iṣẹ́ tẹ̀ṣe ọ̀nà ní kò fi sanyẹ́ lẹ́sọ̀rọ̀ àtẹ̀yìn àti àwọn mọ̀lẹ́bí yín pátápátá ọlọ́run má jẹ́ kẹ́ rí ìbànújẹ́ ní ara wọn. àti gbogbo yín náà. àmín ya Rabb àmín ya Rabb wọ́n ní ká gbàgbé one two three ẹ̀yẹ ká dáa dúró báyìí náà ok kó tún sí four ẹ má fi lókè mo ṣe ojúṣàájú mẹ́rin ok àfáà mi five tọ́lá wọn ti bínú sí mi last week <laughs> ẹ̀yìn náà ẹjẹ́ àdájọ́ báyìí ṣàlá tí àyè bá wà ní ṣàlá máa àtúgbà sí. Wa alaikum assalam àtúbà. Jazakumullahu khairan. Wọ́n tó ń jẹ́zá kún lára ti bẹ̀jẹ́zá. Ọmọ ìyá lóbìnrin. Náà. Tó ti wà ní ọkọ. Náà. Ó ń sèwòwó. Náà. Láti ṣe ètò fún ọmọ bí ẹ̀. Náà. So owó yẹn wá wọ ní sọ́ọ̀kù. Wọ́n á sọ pé ó máa ń ṣe zakat. Bẹ́ẹ̀ni òun wá sọ pé ah, tóun bá máa ṣe zakat jẹ̀bóun náà lè ṣe fún òbí òun náà ṣó lè yọ zakat yẹn kó fún òbí ẹ náà. na. bẹ́ẹ̀ni torí kì í ṣe responsibility wọn ò sí lórí rẹ̀ responsibility ọmọ tó ti dàgbà náà téèyàn ò tó tójú bọ́ tó ti wà láàyè tiẹ̀ kì í ṣe responsibility kí n tó yọ náà ọmọ tó ti dàgbà náà tí ó ti wà láàyè tiẹ̀ kì responsibility tòbí ò sí lórí rẹ̀ mọ́ so tó bá wà nínú ẹni tí zakat tọ́ sí èèyàn lè fún ọkọ ó fẹ́ rí bákan fún tàbọ́mù òrukàn tó wà lábẹ́ èèyàn ó fẹ́ rí bákan fún èèyàn dẹ̀ lájẹsẹ́kù débi pé zakat ti wọ èèyàn lè fọkọ obìnrin lè fọkọ ó dẹ̀ lè fún ọmọ òrukàn tó wà lọ́ndà rẹ̀ ìyàwó Abdullahi ibn Mas'ud kí ló rẹ̀ àwọn méjì ni wọn àti ọ̀kan nínú àwọn ìyàwó àwọn wọn rán Bilal òfin Abu ó lè jẹ́ pé instances méjì ni lọ́sọ́dọ̀ òjíṣẹ́ náà fúnra rẹ̀ ọ̀sọ́là wọ́n ní ṣùgbọ́n kọ́ má sọ fún òjíṣẹ́ náà fúnra pé àwọn làwọn rán nínú ìgbà wa kan wọ́n dúró níta Sayyidina Bilal wọ́n sọ pé Zainab wà ń ta ó fẹ́ rí rẹ̀ òjíṣẹ́ lára àsánlá ní ayùzà yá níbà èwo ní nínú àwọn Zainab Bilal ní ìyàwó Ibn Mas'ud àtìyàwó ọ̀kan nínú àwọn Ansar làwọn afáàfi sọ wípé wọ́n pè é ó pe àwọn obìnrin yìí mọ́ ọkọ wọn tó túmọ̀ sí a lè pe obìnrin mọ́kọ̀ rẹ̀ nìyẹn gẹ́gẹ́ bọ́ba adẹ́dàgbẹ́ ti sọ nínú Qur'an imratu Nuh lóòtò imratu lò ó pè imratu Nuh imratu lò àwọn ọkọ tó burú jù nínú ẹ̀dá èèyàn gan ọba adẹ́dà pé ìyàwó rẹ̀ mọ́ imratu ìgbà tó jíṣẹ́ rẹ̀ ṣàlàyé ó ní imratu fir'aun ó ní ibnatu mazahim ima'atu fir'aun ọmọ mazahimu ibẹ̀ láti máa bàbá ìyàwó Àsíyà pé mazahimu ni bàbá rẹ̀ ìyàwó fir'aun tó túmọ̀ sí pé méjèèjì náà la lè lò ń pé a fẹ́ pé obìnrin a ní ọmọ alágbájá ìyàwó lágbájá kò nítorí pé nùsùsù wá fún sọ́ra so ló fi jẹ́ pé àwọn necessary foods ní wọ́n tí wọ́n fẹ́ má pè ní mrs má pè ní mrs yáni mi kẹ́lẹ̀ jìlẹ̀ rẹ̀ wọ́n máa rẹ̀ fẹ́tì ní sọ́ọ̀sì so àṣáàyí ó ní kí ni ọlọ́sẹ̀lẹ̀ tí wọ́n lọ́sẹ̀lẹ̀ ní wípé àwọn fẹ́ yọ zaka Ibn Mas'ud kò sí nǹkan lọ́wọ́ rẹ̀ ọmọ òrukàn tó òun náà ó ní bùkátà sí táwọn lè yọ fún wọn òjíṣẹ́ lára sára ni wọ́n lè yọ fún wọn oko kan wọ́n fi pẹ̀yẹ pípọ̀ ó ṣe sílé ó ṣe tán lọ́run sínú ilé tó ẹgbẹ́ yọ zàkà kèsì tó wà sọ pé ṣe báwà là ń bọ́ ẹ rárá ẹni tó ní ìpáyà ọlọ́run ọba tó sọ yí pé mo fẹ́ yọ zàkà fọ́kọ mi kò ní jẹ́ ní tó àwọn sọ pé ń gbọ̀ báyá ní o kẹka gidi borí bí irú ìfànù ibò àwa là ń bọ yín nìsín ọlọ́run ti darí ẹ̀ sí wa lọ́dọ̀ rárá yóò máa páyà ọlọ́run ọba ní pé kí ni kọ́ máa dẹ́dẹ́ gbà lọ́wọ́ òun yóò tó wà rẹ̀ lẹ̀ àti ní kọ́kọ́ orí kó yóò bèèrè orí ṣe ó ní kó múra rẹ̀ wálẹ̀ kọ́kọ́ rẹ̀ ìbádà láì kò sí ìbádà tí ọba adẹ́dà fún obìnrin tó le tó ké kó múra rẹ̀ wálẹ̀ fọkọ bó ṣe jẹ́ pé kò sí ìbáadà á nà nǹkan tó bá dẹ́dà tó ṣe ní pàtàkì fún ọkùnrin bíi pé kó mójútó lé ilé àwọn òbí àti tani àtàwọn ẹ̀wà àtọ̀mù àwọn òbí yẹn tẹnìkan ó gbọ́ngbọ́n jù lórí rẹ̀ nínú rẹ̀ tani ìyá ṣíṣe dáadáa sí wọn tètè mọ́ ń tínà tọ́ ọ bá rí nǹkan sílẹ̀ gan tọ́ ọ bá sọ lọ fọ́dọ̀ wọn pé ẹ ṣàdúrà fún mi lọ́wọ́ kan ní. bó ṣe jẹ́ pé àdúrà tí ọkọ bá ṣe fún ìyàwó rẹ̀ pẹ̀lú dùnú tọ́yọ́nú sí ọba dẹ́dà máa ń ṣe sábàbí kó tètè mókè ó lè yọ zakat wọn. wọ́n dẹ̀ ni wọ́n lè pín zakat yẹn fún yàn méjì. bẹ́ẹ̀ni iná náà tí ó fi wà effective ara àwọn masakin àwọn míì bẹ̀ tó bá fún wọn fifteen thousand naira yóò tún gbogbo gbogbo iṣẹ́ ayé wọn ṣe at least èdè ọ̀bọ̀ nínú ọ̀rọ̀ tẹ́ni bá rẹ̀ ti gbọ́ nínú ìṣẹ́ ìṣẹ́kùṣe ọ̀wá wo pé kó pín ní twenty twenty fún wọn tàbí fifteen fifteen ó lè ṣe yìí àwọn míì dẹ̀ pàtó jẹ́ pé fifty yẹn fún wọn tàbí hundred yẹn fún wọn òní mọ́sílà rẹ̀ ó fi dáa jù ó fi lé wọn lọ́wọ́ tó wọn lọ́wọ́.

èyàn dẹ̀ fẹ́ yọ zaka èyàn lè yọ zaka fún ọ sọ́wọ́n kó lè rìn. yẹ́sà tí question wọ̀n sọ̀rọ̀ ni pé obìnrin lẹ́ni ó wá lówó tó ti wọ ní sọ́gbà ó yọ zaka ẹni ó lè yọ fún àwọn òbí rẹ̀. ó lè yọ fún àwọn òbí rẹ̀ ó lè yọ fún ọ̀nà pé ìtorí pé ìwọ àwọn òbí òsì lọ́rọ̀ yẹn tó ti dáwà lọ́tọ̀ bẹ́ẹ̀ sọ pé ṣóbìnrin lẹ́ ń sọ ní abọ́kùnrin àbáwọn méjèèjì. àwọn méjèèjì kìí ṣe tẹ́tẹ́ ni pé kí òbí ọgbọ́n bùkátà wọn pàápàá jùlọ ọmọbìnrin tó ti wà ń lé ọkọ. bọ́tà uh, ọkùnrin kan ṣe dandan ni kó gbọ́ bùkátà òbí rẹ̀ tí òun bá ní. kó gbọ́ bùkátà àwọn òbí rẹ̀ tí wọ́n bá ní. bẹ́ẹ̀ ni tí wọ́n bá wà nínú àlè tó mọ̀sí. tó túmọ̀ sí pé òun ò lè yọ zaka fáwọn òbí rẹ̀ ní ọkùnrin. náà òun ọkùnrin. bẹ́ẹ̀ni òun ò lè yọ zaka fáwọn òbí rẹ̀. kò lè yọ zaka fáwọn òbí rẹ̀ tí ó ṣe ni wípé kó mójú táwọn òbí tí wọn ò ti ní tàràkà ìkọ́ tó bá ṣẹ̀tọ́ tó yẹ kó ṣe ọ̀rọ̀ zaka ò tiẹ̀ ní káwọn. Ọlájàrí pẹ̀lú ìlú lásán. Aláàbọ̀sà ọkọ̀kan ṣẹlẹ̀ èèyàn kan ẹmọ̀ pé ní táìmì yìí sí ìgbà tó lọ mọ́ra 150 ní maximum age. Saudi aláwọ̀. Fifty. Fifty. Fún ìta. Fún bẹ́ẹ̀ níta. Fúta ṣùgbọ́n àwọn ọmọ nílùú. Àwọn gba seventy gba seventy. Seventy. So làbí fẹ́ gba ìjọba nílùú wọlé. <laughs> So ó wá ṣẹlẹ̀ pé èèyàn kan tí honestly mi ò mọ. Àwọn oníbi wá ti tún mi ṣe. Mi ìlú mo ń jẹ̀bọ̀, mo ń dáàbò pé ẹni ẹ máa ti fifty ṣùgbọ́n ó lọ ṣe passport wá ṣáàṣì so ṣé orúkọ bẹ́ẹ̀ ṣe ó lẹ́tọ̀. ó lè má lọ kọ́ bá rẹ̀ fún ládàá lílọ hmm. kí wọ́n máa ń gbà náà ìbùrú ọ̀nà ìrú ṣe náà lórí pé ó wà náà official hmm. so ó dẹ̀ àwọn tó jẹ́jẹ́ official sí kìíní ẹ̀ka tó ọ̀pọ̀ ó gba visiting visa kí wọ́n gba visiting visa but kí wọ́n tó dáadáa torí lọ́hùn gan ẹni tó bá ti kọjá éèjì yẹn lọ́hùn tí wọ́n gbélẹ̀ lọ́hùn tó bá fẹ́ gba visiting visa wọlé ó ní application tí ó apply fún tí application yẹn bá mú tó ríra yìí lọ tí ó bá mú yọ́yà takú sórí yàdùn kò ní ráyè wọlé torí kíní yìí à ń fọ́ kékeré mu ó tínàs díẹ̀ pàápàá jùlọ lọ́dọ̀ wọn bẹ̀ làwọn náà dẹ̀ gbéra fún kọba dẹ́dà kọ́ máa bá fún wọn ṣe wọ́n ní application tó jẹ́ pé ní ẹ̀ bá ti dúró níwájú rẹ̀ báyìí tó bá ti tan green òfin inú tó bá ti tan red covid wà lára rẹ̀ wọ́n mú lọ sí isolation ní stress. Ìrísí ah, ájì náà sísì ni wọ́n wọ́n pẹ̀gẹ̀. Wọ́n sì sọ náà. Eh. Lọ́yìn pẹ̀gẹ̀ sí bá tí mo bóyá. Àìmọ̀ ah, bóyá yóò tún tẹ̀síwájú ọ̀rọ̀ sẹ́kùn. Àwọn tó máa wọ́n tó máa gbá sísì. Rárá ah, àwọn tó lè ṣe. <laughs> Torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tó wà ní akọ̀ọ̀sí sísì ẹ̀ ti mú débi nínà kan lè ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀fíṣàtì ní fífi ẹ̀ ti mú tọ́lẹ̀ ibi lọ. bẹ́ẹ̀ni àtórí ìgbẹ̀rẹ̀ fún ara rẹ̀ lórí kò sáré sọ pé òun sixty ló ní máa jẹ́rìí sí pé kò ń bẹ̀. ẹ̀kejì ní gbẹ́mà sà ẹ̀ bàtẹ́ni sọ̀rọ̀ pé kí àwọn òbí tó bá ti kú ẹni tí òbí wa kú tó jẹ́ tí ì ṣe mùsùlùmí ṣé a lè ṣàdúrà fún ni àbí kí a máa ṣe. ọ̀ lè ẹ̀kẹta ni pé tó tí omi yẹn kò sí ọdún ìjọba àwọn tó bá jẹ́ ní kó tó kú yẹn kéèyàn gbìyànjú gan kó tó kú ó ti ẹ̀rí kálímà ṣe tó bá ti ẹ̀rí kálímà ṣe ẹ̀yà ṣùgbọ́n tó fi bọ́ tí kálímà ṣe bọ́ tó bá yẹ kó máa benefit anybody ni nàbí ilá ìbọn yìí sọlọ́mọ́ ọ̀rọ̀ ìbí náà wà lẹ́yìn èyí ò jìnnà lọ́nà lọ́nà. نبي الله القبر نبي البشر صلى الله عليه وعلى آله mo bẹ lọ́wọ́n ọba kó jẹ́ lè ṣàdúrà fún ìyá mi ọba adẹ́dà kọ mo ní ọ̀dà kó fún mi ní permission kí n lọ bẹ tẹ́ wọn wò láti fi ṣe àlékún páyà ọlọ́wọ́n ọba ọba adẹ́dà pàmìtì rẹ̀ láti lọ bẹ tẹ́ wọn wò láti yọjú

kí bàbá tó díyàn kọ́ máa wọnú náà lọ òjíṣẹ́ náà sàásánà ni wọ́n wá chéjì fọ́ọ̀mù bàbá yẹn sí rírí tọ́jẹ́ yí pé yóò kó ìfẹ́ tó ní sí bàbá yẹn yóò kó kúrò nínú ẹ̀mí rẹ̀ kí a tó wó bàbá rẹ̀ lọ́nu ńlá kí ẹ pé kí a tó forí jẹun kí a tó wọ lọ́nu ńlá ayé ni rọ́mọ ọ̀rọ̀ ẹ̀sìn ẹsẹ̀ ń téèyàn fọwọ́ ọwọ́ kékeré òun lèèyàn kọ́kọ́ yẹn jú nínú ọ̀rọ̀ èèyàn òfin jẹ́ pé gbogbo ọmọ tó bá lágbòóyé ọ̀ràn ayẹ̀ ní kó máa ṣe ìgbìyànjú báwọn òbí òun ó ṣe lágbọ̀ọ́lé bí wọn ò ṣe ní ṣe ṣírkù ó ṣe lè òkú kéré mọ́ súnà wọn ó ṣe máa ṣe gbogbo ọ̀nà tó bá ti mú rìdíùsì fún wọn tí wọn ó fi gbọ́ yé kò wá sí ọ̀nà tí máa fi rọrùn tó tó pé kí ni kéèyàn máa ṣe dáadáa sáwọn òbí kéèyàn máa ṣe dáadáa sí wọn á pín ilé lọ́wọ́ nígbà tẹ́ẹ̀ ti fún mi ń pamíṣàn ó dìbò àwọn bá fọ́n bá mi àbójíṣẹ́ náà sàásánà ṣe sọ̀rọ̀ inú wọn ó dùn òjíṣẹ́ náà sàásánà tó wá sọ báyìí ó ní kẹ́yìn náà ò ṣe báyìí ò kẹ́ẹ̀ báyìí kẹ́ẹ̀ báyìí ò gbogbo orú nǹkan bá ọ̀tá ni zakati fitri nínú bí àná mo rí ní nípa pé ìkàkọ̀ pé èèyàn lè fowó ṣe. fowó ṣe àwọn àtàrò but tó bá tí ìbá ti kó di kàráǹgìdá food items náà ní káàbù ṣe. food items tó rọrùn jù tó bá náà sùn mu jù láti fi ṣe òun náà ní gàrí torí kò ní ìdí ẹ́fọ́ọ̀tì tó pọ̀ láti sọ́dọ̀ oúnjẹ ní ìdàbínú náà ó lè jẹ́ àdìdàdún straight gàrí ó lè wá sómi ó lè mú eh, kíládé date nature lúbúlúbú yẹn tàbí ṣúgà lúbúlúbú ó lè búlù kó o máa fi síbí bu jẹ bẹ́ẹ̀ ọlọ́run fún àlọ́ inú rẹ̀ ń dùn lọ yẹ pé product wọn ah sorry àwọn sí àmọ́mọ́ra ó lè bu sómi ọlọ́run fún àlùbáríkà sí gàrí kan kọ́ba àlùbáríkà fáwọn àna wa náà ó ti fáwọn àlàtà nìkan ìyàwó fáwọn ìgbẹ́kùn. náà ìgbàkúlọ̀ ọ̀fẹ́ yìí. náà ìbéèrè àkọ́kọ́ sọ. náà ìbéèrè àkọ́kọ́. náà ó dá lé lórí tàràwí ìwà. tàràwí náà. náà lára pátán tí ẹ̀kọ́ wa pé àníbí máa ń ṣe. Tàbí ìsànà ó straight méjì then ẹyọ kan náà láti mọ ọkọ yìí náà lórí tó ní mẹ́rin mẹ́rin mẹ́ta yẹn sí àwọn kọwá bẹ̀rẹ̀ mẹ́rin àkọ́kọ́. gbogbo ètí èèyàn bá ṣe ń bẹ̀ kéèyàn fojú sun àwọn jàmá tí ò ní ní wọn lára mọ́tẹ́lẹ̀ masjid ń bí nìsín ok tá kí eleven tán tó dòwò bẹ́ẹ̀ ni mẹ́wàá mẹ́wàá ìdí tó fi jẹ́ pé mẹ́wàá ni tó pé wítìrì ti ṣáájú lóru so mẹ́wàá yẹn káwọn èèyàn máa fi west òru wọn torí ọ̀gọ̀ọ̀rọ̀ ṣẹ́ẹ̀rẹ́ báwọn tí ìbá ṣe fáwọn èèyàn rí àwọn kan so mọ́ táwọn náà kò ní rọ wọn lọ́rùn àwọn tí nínú àwọn ọmọ tí wọ́n bá ti ní ọmọ tí wọ́n kí wọ́n máa fi ṣùgbọ́n tí wọ́n kọ́ máa fi ṣe mọ̀lọ́jà fún wọn nínú ilé kò fi jẹ́ wípé kí ni mẹ́wàá gbẹ̀yìn ẹ̀ mọ̀lọ́jà yẹn yóò múnádógó tírítírí jùzù ní orúkọ kan inshallah al-karim tí wọ́n dẹ̀ àrọ̀ á mú lọ díẹ̀díẹ̀ ó máa ń mú sábà tó wá dáadáa lọ́dẹ̀ tó fún ọ ní báràkà so bó bá ṣe rọrùn sí tí àwọn jàmáà tí wọn ò fi ní tí mo fi ní lose opportunity mẹ́wàá gbẹ̀yìn. Àwọn arí wọ́n ṣe láti fi yọ pé a ti fẹ́ bẹ̀rẹ̀ mẹ́rin àkọ́kọ́ nínú nínú ẹ̀. Bàtí wá bẹ̀rẹ̀ ẹnìkan wá wọlé, òun fẹ́ kí Sọ́látì lè ṣá ó wá jọyìn. Mẹ́rin yẹn tí wọ́n bẹ̀rẹ̀ yẹn gan ló jọyìn. Ló jọyìn. Ilé rẹ̀ ló ti jọyìn rẹ̀. Ló ti jọyìn. Wọ́n ti gbé kámẹ́rà. Mẹ́rin yẹn délẹ̀. Bẹ́ẹ̀ni. Báwo ni a ṣe máa ṣe torí pé ó yẹ kóun ṣe àtàrí àkọ́kọ́. Ìmáàmù ló ń bá kírun. Àwọn ìmáàmù dọ́ọ̀mìnà. Tó bá lọ jọ yìí ìmáàmù nísìn tó ti kíráká kan nínú Magrib kó tó dé. Tẹ̀sẹ́wùdù rẹ̀ pé mẹ́ta. <laughs> Ìmáàmù ni a tẹ̀lé kìí sí díẹ̀ àṣọkò ní nílé kó lẹ́ṣẹ́ ní kí. kò sí kò ní ṣe kankan kí ọ̀sẹ̀ kankan kí ló ṣe yọ̀bẹ̀ tó bá ti ṣe ìtẹ̀sílímù náà yẹ tẹ̀sílímù ni yọ̀gbà ládàá jàmá pé ó kírun jàmá lẹ́yìn òní náfìlà. náà ìjọba ti lọ kọ́ ẹ̀ àti kílẹ̀ bẹ̀rẹ̀. Eh. Eh, ẹlẹ́kìí tó bá ní kó wọn bọ́ sẹ́gbẹ́ kan kó máa mú ṣáì rẹ̀ wá ah, kò ní ní concentration. ìjọba eh. ah, ọmọ ìyá wọ́n ní ọ́nkù kan káfíìrì ìyàwó rẹ̀ náà àkọ́kọ́ káfíìrì káfíìrì ìyàwó yẹn wá ṣaláìsì ah. bẹ́ẹ̀ni màmá tó wá dé bọ́dà yìí ọlọ́nṣẹ́ alágbàtẹ̀rù bí wọ́n ṣe máa tètè gbó mọ́lẹ̀ then bọ́dà yìí wá ní ọmọ tí màmá yìí máa ń fi ọ̀rọ̀ lọ ìyẹn káfíìrì no uh, ìyá tí ó jẹ́ alápẹ̀tẹ̀ rú bọ́ṣù máa ti gẹ̀gbọ́ káfíọ̀ yẹn mọ́lẹ̀ brọ́dà tó jọ ọmọ sí ìyá yẹn òun náà ìyá muslim lọ ìyá tiẹ̀ náà muslim náà ìyá wa sọ pé ó máa ní láti tètè wá jọ́ ní òun láti fi wá bọ́ṣù máa ti gẹ̀gbọ́ obìnrin yẹn mọ́lẹ̀ náà nígbà tí wọ́n wá gbé ìjọ tó wá tí brọ́dà yìí máa ráyè láti lọ lọ bá ìyá níbi ó wá déjọ́ tí wọ́n fẹ́ ṣe wakekeeping wakekeeping tí wọ́n máa ń ṣe ọjọ́ wakekeeping náà ni wọ́n fẹ́ sin rárá ìjọ kejì ni wọ́n fẹ́ sin wọ́n kọ́kọ́ ṣe wakekeeping wọ́n kọ́kọ́ gbé pósí ẹ̀wá lọ kúbúrú wá expensive gan Níjọ́ yẹn, ìrọ̀lẹ́ ni wọ́n ní wọ́n fẹ́ ṣe bàdà ní after for lọ́fẹ́ ṣe. Náà, màmá dẹ̀ lọ gbọ́dọ̀ jọ ìrùn. Màmá máa wà ń bẹ̀ gẹ́gẹ́ bí ẹ tó máa fàdí olóyè bí fún ọkọ yẹ. but mùsùlùmí ni. bàbá hmm. ìrọ̀lẹ́ wa lọ́fẹ́ ṣe ọwọ́ sọ pé kí wọ́n ṣe màmá sọ pé torí pé ó jẹ́ mùsùlùmí ni àwọn àtàwọn ẹbí kí wọ́n ṣe bọ́ ṣe máa ń ṣe pípọ́ dípò pọ̀ láàárọ̀ àwọn tó bá fẹ́ wá kí wọ́n rí ìkọ̀kọ̀ jẹ nínú àwọn ìlú ṣẹlẹ̀ nínú àwọn tí àwọn tó bá máa jẹ nǹkan níbẹ̀ ìmọ̀ kó jẹ́ kó jẹ́ mùsùlùmí kò lè gbà wẹ̀ fún àwọn ìdí kan wọ́n tún àwọn èèyàn sáré kọ̀kọ́ jẹ kó má jẹ́ fún wọn máa dá iná ìyẹn bẹ́ẹ̀. brọ́dà yìí máa wà ní kò pé tí wọ́n bá ti gbé òkú yẹn dé kó kún ọkọ ìyàwó lọ́wọ́ láti bá wọn gbé kó sí yẹn sí tí wọ́n gbẹ bó sí títí di ẹ̀yìn alásàrì tí wọ́n tún tí wọ́n ṣe náà tí wọ́n ṣe àdúrà wọn bí wọ́n ṣe fẹ́ ṣe lékèké wọn. now ìbéèrè wa ni pé ṣó pọ́sibù kí brọ́dà yẹn wá wà níbi ibẹ̀ títí di kọ́bílà láàfẹ́ tí wọ́n máa bẹ̀rẹ̀ ètò tí wọ́n kó wá tẹ̀tẹ̀ fẹ́. ṣó rí má tó ti jẹ́ pé èèyàn rẹ̀ ni àbúrò lọ́jẹ́ sẹ́ni tó kú. bẹ́ẹ̀ni. màmá àwọn ni wọ́n dẹ̀ sin òkú. bọ̀tọ̀ ojú ọ̀nà àwọn eléyìí wọ́n ní bá wọn pàtẹ́kì lójú ọ̀nà wọn. bọ̀tọ̀ wọ́n ṣe gbé sínú sàárè wọn responsibility wọn wọ́n ṣe máa gbé sínú sàárè ni wọ́n ṣe sin responsibility na adé rọ̀dí aláàánú ìjáde láyé ọlọ́ba òjíṣẹ́ náà sàásánà ó ní ọ̀nkù rẹ̀ kébèrè yẹn ó ti jáde láyé òjíṣẹ́ náà sàásánà ní lọ́ọ́ ṣe gbogbo ètò tí wàá ṣe tí wàá fi sí ó dẹ̀ ṣe ìgbà tó dẹ̀ ṣe tán ọwọ́ abójíṣẹ́ náà sàásánà ó ní òjíṣẹ́ náà kó lọ wẹ̀ torí ẹni tó bá wẹ òkú yóò wẹ̀ ẹni tó wẹ̀ tó gbé òkú yóò wẹ̀ àbí ẹni tó gbé òkú tó wẹ̀ òkú tó gbé òkú yóò wẹ̀. Àwọn àbdọ̀l àwọn ṣe àbdọ̀líyà ni ẹni. Àbdọ̀líyà ni. Náà. So gbogbo responsibility tí ó yẹ kó ṣe lórí bí wọ́n ṣe sin òkú yẹn yọba àwọn ṣe lè tí ò bá ti ní la ẹ̀bọ lọ tó tako ojú ọ̀nà Islam. Èmi mò ń padà sọ pé ètí àyà mú wa ni pé wọlá sọkún ṣe kọ́bìrì jù. Wọlá sọkún ṣe kọ́bìrì jù kọ́ máa dúró lè sáyé wọn. Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ kọ́ máa kọ́ máa ṣe ìdíwọ́ fún. Orí yà nígbà wọn bá ah. tún tán ni wọn gbé sàárè òdì ìṣẹ̀lẹ̀ nígbà wọn bá tún tán ni torí ah. wọn ń jẹ̀yà lọ́wọ́ tó bá máa kọjá lẹ́gbẹ̀ẹ́ sàárè wọn kan ọ̀ sọ fún ni kílò yìí ṣẹlẹ̀ náà sọ́lá nǹkan ó ṣàìsù máa máa rẹ̀ tẹ̀lé kọ́bìrin kàfẹ́rẹ́ ọ̀bẹ̀ṣirò lìlà àmọ̀ ṣáàpùjẹ́ kìí ṣe tó rọrùn pàápàá bẹ́ẹ̀ tó bá ní rúòdì bá wọn torí pé abẹ́yẹn kan kò rọrùn fún ọsọ wọn ní kò rọrùn fún. Ah, bó tẹ̀ jẹ́ kí mi ló ṣẹlẹ̀ sí. Eh? Bó tẹ̀ jẹ́ kí mi ló ṣẹlẹ̀ sí. <laughs> lórí ọ̀rọ̀ zakata ẹnìkan bèèrè pé ṣàkà rẹ̀ o mọ́ṣáráṣí ìgbà àlìsọ́bẹ̀ ẹni ẹ ń bèèrè pé ṣé èèyàn lè yan ọ̀rọ̀ má ti ọ̀rọ̀ bí ti ṣe àwọn ẹjọ́ báyìí ó ṣe calculation àkókò zakata rẹ̀ àti mọ́wó yẹn jáde wá nira ó ní ṣe ń táwọn olówó rán ní ìwọ náà wà mọ́jẹ̀ kí bàtà wọnú owó mọ̀ láì kóhùn ó kó jọ dépò pé bàtà wà á wọ̀ ọlọ́run mọ́jẹ̀ ṣẹlẹ̀ torí yusuf ṣẹlẹ̀ ní nàìjíríà yìí wọ́n béèrè lọ́wọ́ ọmọ àyà ọmọ àyà béèrè lọ́wọ́ àwọn apá kí ni zakat wọ́n kó dẹ̀ yọ calculator jáde lápò tó o bá rí rọ́jù lọ káàdì ó ní sí ní ìsìnkú kankan bẹ lọ́wọ́ rẹ̀ ó lè ṣe calculation ó ní wọ́n ah! kí ló dé ó ní kínkínní ló tó wọ́n fi kún tó wọ́n fi ra ọkọ̀ sójú omi ìlú omi ń lọ ojú omi ṣé mílíọ̀nù wá àti wá pọ̀ kó tó rí owó yẹn yọ

ọ̀kan nínú àwọn ọmọ ẹ̀yà ń ṣe project nílásùn islamic studies ló ń jáde láyé kí back at the time of Abacha zakat as a means of poverty alleviation wọ́n á fi ẹ̀rọ náà bá kan ṣe unofficial supervisor láàrin Abẹ́òkúta Èkó síbàdàn conservative owó zakat tí wọ́n calculate six billion ṣé kò tó tó problem èmi ní gbogbo eré àtàṣọ. òun náà pariwo ní ẹ́ bóòlù àti wàá gbà problem tó wà gbà tọ́ba yẹ pé lẹ́ mùsùlùmí ni wọ́n ti máa àṣẹ́sà òdì náà wọ́n ti ní wọ́n ti máa gbogbo iṣẹ́ tó ń kálukú ṣe ọ́ àrẹ́jísítà nǹkan kan èyí tí bàkà ti wọ̀ wọ́n ti sọ fún wọ́n sọ fún aláàtì ọ̀wà bàkà ibà ìlọ́sàn iye báyìí lọ́sàn wọ́n dẹ̀ channel ẹ̀ sí ibi tó ẹ̀kẹ́ channel ẹ̀ sí tó fi jẹ́ wípé kò sí ni kò lè tán lára wọn bá fọ́mọ̀ kùdà sáàkì wàhálà tí orílẹ̀-èdè yòókù ní Saudi òní bí wọ́n ṣe ń ṣe ìjọba náà tó ń ṣe gbìyànjú tí wọ́n. ó di ìjọba náà. Hmm? Dada, she raised my voice. Allah. Now, ṣàǹtí gbọ́ ọ̀rá ẹ̀ náà wípé so n tí zakati tí ó sóhùn nínú pọ́blẹ́mù àwùjọ kìí ṣe kékeré kìí ṣe kékeré nínú ẹbí nínú ará lágbègbè gbogbo àwọn owó tí bó ṣe two fifty lẹ́gbẹ́ lómi pé kò fi ṣe bísínẹ́sì rẹ̀ n tí ó ṣe lára rẹ̀ kìí ṣe kékeré bámbámbám lọ. náà ẹni wọn béèrè pé ṣé òun lè yọ zaka láti fi fún àwọn ọmọ school tó fẹ́ ṣe exam ń gbé tọrọ ní pé àwọn fídè kíní kan fasting kíní kan kan kò tó máa ń ṣe yẹn ń hmm. pé kò proper kéèyàn fi síbẹ̀ ẹni ẹ wá ń béèrè kí n sẹ́ because oṣù management nǹkan kan hmm. wà ń bẹ̀rẹ̀ àwọn míì tó máa ń fún la oúnjẹ wọ́n máa ń fáwọn èèyàn ni so ẹlòmíì tí ò lẹ́tọ̀ọ́ sí oúnjẹ eh, tí ò lẹ́tọ̀ọ́ sí zaka because hmm. oúnjẹ wọ́n ṣe lórúkọ zaka ni so wọ́n máa ń padà dọ́wọ́ wọn kó so kú ṣe é sàn síbi tó yẹ ó wá ní òkè tí wọ́n wá ní péyàn lè fi fún aláìní abáṣán gbèsè nǹkan kan so ọmọ tó jẹ́wọ́ skul ni ó jẹ́wọ́ wáyé kì í àbíkòrò wọlé kí ó san kó sí kó sí ìyẹn dára kọ̀kọ́ ẹ fẹ́ dìsa ọ̀rọ̀ zaka náà ni now ẹni tó wá jẹ́ kó jẹ zaka ó yẹ kó yọ zaka but owó yẹn ò sí ńlẹ̀ ó dẹ̀ mọ̀ pé ó wà lọ́rùn òun ó wà tọdún kìíní ọdún kejì ọdún kẹta bọ̀ owó yẹn ò ṣarajọ débi kó máa ṣe yọ lẹ́ẹ̀kan náà. tó bá ti wà àbáyé tó ti pé fọ́dún yẹn kó yọ tó díù nínú rẹ̀. òun pọ́ǹtì náà ni ẹ̀ta ó ó jẹ́ pé ó ní ọjà ńlẹ̀ but ọjà yẹn ò lọ́dà bíi pé kó máa lè hẹ́ẹ̀ débi kó máa ṣe yọ lẹ́ẹ̀kan náà. ó ti di gbèsè. Bètí ètò wọ́n di ọdún kan méjì. Yóò máa fi máa kọ́ máa bẹ̀rẹ̀ náà ni kó tọ́ bá ti bọ́ tó bá ti yọ báyìí kó tètè ọ̀ṣẹ̀ tètè kó kó pa wọ́n pọ̀ kó yọ wọn. On the on, on the um, alternative partner, ṣó possible pé ok bóyá lápèjúwe uh, ká ní bíyà bíi four hundred thousand or five hundred ló fẹ́ yọ lápèjúwe. Bẹ́ẹ̀. Now kó wá òkú kéé fifty thousand ló wà ń lẹ̀ kó yọ fifty yẹn ah, àbí kó yọ lẹ́ẹ̀kan náà kó yọ lẹ́ẹ̀kan kó yọ lẹ́ẹ̀kan ok but tí o bá tó wá sílẹ̀ kó mọ́ tó mẹ́rin pé gbèsè sí i. bẹ́ẹ̀ni ah. tó bá yọ òun ó rí eh. gbogbo nǹkan lọ́wọ́ bá máa fi ń ṣe sábà bí dáadáa lórí rẹ̀. Eh. ẹ̀kẹ́ tàtà iṣu inúlé ìyàwó ọmọ nǹkan now um, currently the trend láàrin àwọn obìnrin especially the educated Muslim female. Literate. Mi ìbẹ́ sọ pé literate torí gbà mí. Literate, literate. Okay, literate sir. Ah. Uh, àwọn tó lè pèèyàn ní tẹ́nàtì ọ̀rẹ́ kó lè lọ literate. Mọ́jà àti sáfà àwọn dá àmọ́ láàárá. So, all, all, all, there's a trend to common now one thing. And kìíní ẹ̀ tàbá fẹ́ sọ lórúkọ tó jẹ́ issue feminism, female liberalization, and um, female liberation. Ó máa ń jẹun ló fi jẹ́ pé ọkọ gbọ́dọ̀ tó lé dáadáa láti síìbù ọpọlọ wọn. Ó wà ń fọ́sọ̀ fún Mọ̀hálí Kùnláwà, ó kó sí gbogbo ẹ̀ lábẹ́. A máa jí àwọn ọmọ wa lóru fún mẹ́wàá gbẹ̀yìn láti ti jẹ́ kálùbáríkà mẹ́wàá gbẹ̀yìn mọ́ fún wọn ro àwọn ìyàwó wa káwọn ìyàwó wa náà máa gbìyànjú lórí ọkọ ká máa gbìyànjú lórí ọmọ tí gbogbo máa gbà gbogbo òṣèṣí tó ń lọ níta kí atẹ́gùn rẹ̀ eruku rẹ̀ èéfín rẹ̀ kọ́ máa fẹ́ lé ìgbìyànjú ọkọ ni kọ́ máa ṣe gbìyànjú rẹ̀ dáadáa kọ́kọ́ tó lè rí gbìyànjú yẹn ṣe oga gbọ́dọ̀ dúró déédéé yóò dẹ̀ máa bẹ lọ́hùn láti mọ́nítọ̀ gbogbo àwọn nǹkan wọ̀nyí ó pàtàkì ọkọ gbọ́dọ̀ dúró torí ọ̀nà tí feminism yẹn ń gbà creep wọlé yóò ti wọ ọ̀gọ̀ọ̀rọ̀ lára tán kí wọ́n tó mọ̀ wípé ìdáwọn ṣe yìí kèsò ojú ọ̀nà àti wá já ń bẹ̀ kì í sábà rọrùn wọ́n mọ̀ pé kò dáa àfihàn ni wọ́n mọ̀ pé kò dáa but àti wá túra ń bẹ̀ yẹn máa ń difficult. ó wá ṣẹlẹ̀ sẹ́nìkan bẹ́ẹ̀ tà tẹ́ pé ẹni ẹ̀ ń sìn àbẹ̀síkì kò sí ilé ọkọ mọ́ tọ́mọ bíi pé kí ló dé in fact ọkọ sọ fún mi débi pé ó ní ìjọkan tó ń túlé ó ti jáde pẹ̀lú àwọn ọmọ olóhùn wá ríbi kan tó kọ àwọn bíi objectives tó ń fẹ́ achieve in the next year sí ó wá lára ohun tó kọ síbẹ̀ ní pé get rid of all toxic people in my life get rid of get rid of all the toxic people in my life ọkọ ní nọ́mbà one ọkọ ní nọ́mbà one bẹ́ẹ̀ ni gbogbo wọn náà ni ilé àmàrọ̀ ìmọ̀ ọ̀lọ́ ó dẹ̀ padà kó lé náà rárá sórí àwọn nǹkan ní wà èèyàn gbọ́dọ̀ múra rẹ̀ wálẹ̀ pẹ̀lú rẹ̀ yọ bẹ̀ lọ́wọ́ Yọ lọ bá mo ti rí dáírì rẹ̀ kó ṣe tuntun kí ṣe pé yóò bẹ̀ kó ṣó orí ju tí fi ṣẹni lọ consequences tí ó padà látara tó ṣe torí pé kìíní yàrá ti jẹun wọ́n bímọ ọ̀kan èèyàn wà tó di bímọ mẹ́wàá àṣàtúnlà mẹ́jọ ọ̀sọ̀ irun tó ń sọ ìjẹun lórí ẹ̀ wọ́n ṣe ń bẹ̀ lọ́wọ́ báyìí ti ara ẹ̀ oní sàtífíkẹ́tì wọn fẹ́ni kan má jẹun mẹ́lẹ̀ náà àfìgbà tá a kọ̀ǹpínsẹ̀ yìí pé rògbòdìyà lórí obìnrin tó pàtàkì jùlọ òun ni pé kó dúró ju tẹ̀fọ́kọ rẹ̀ níbi ọba adẹ́dà bá ṣe gbé kalẹ̀ kìí ṣe bó ṣe wu ọkọ rárá ọba adẹ́dà bọ̀ sọ pé bó ṣe wu ọkọ rárá bọ́ba adẹ́dà tó fi rójìṣẹ́ náà sọ́nà òṣìṣẹ́ náà sọ́nà ti sọ wípé wọ́n èé ṣe ẹrú yín o ẹrú ọba adẹ́dà ni tí wọ́n tó fi sí yín lábẹ́ kẹ́ẹ̀dẹ́ bá rẹ̀ ṣì ń ṣe ìṣẹ́lá náà sọ́lọ́mù ó ní ìdí tí ọba adẹ́dàdẹ́ ti fi sí yín lábẹ́ torí pé gbọ́ lóhùn ọba gbọ́ ẹ̀dẹ̀ gba òjíṣẹ́ rẹ̀ gbọ́ kí ni ìtumọ̀ yẹn ìtumọ̀ rẹ̀ ni pé torí pé mọ̀ pé ẹ̀yin náà ń bọ̀ wá ṣàkáǹtì o ló fi sọ pé ìlàtọ́ ọ̀nà fàdàtẹ́bùwọ̀ àlẹ́yìn náà sẹ́lẹ̀ ìlà inna Allah àríyá ń kẹ̀lẹ̀rọ̀ tí wọ́n bá ṣe tó yẹ kí wọ́n ṣe fún ẹ má kọjá àlàlé wọn lórí o tẹ́ ẹ bá kọjá àlàlé wọn lórí ọba adẹ́dà ọba tó lékè ọlá lórí gbogbo ẹ̀dá ni o ọba tó dẹ̀ bàbàrà ní tó gbangba tó náà bá lóun ó ràn ró ìtẹ́ ẹ ṣe fún wọn ẹ̀yin náà ní bọ́m̀bẹ̀ so ọ̀rọ̀ wọn gbẹlẹgẹ tó bá kan pampa bíbẹ̀ kí ẹ má ti tú bí láti lò ẹ̀bọ̀ unfortunately ara ń kó wá ń fẹ́ pé kọ́kọ́ ṣe issues pọ̀ ẹ̀sùn pọ̀ tó sùn tó fi sun ọkọ but lára ẹ̀ ní pé ọkọ níyàwó mẹ́ṣẹ́mẹ́ta ní àbẹ́rin so ń pé torí ọmọ yẹn nígbà ní ìpọ́ kókọ̀ wọn kò tọ́ but ara ń tó fẹ́ nìyẹn so gbogbo èyí náà ṣe náà kò ṣe lẹ́kẹ̀ẹ́ sọ fún wọn kò fi pamọ́ níwájú ìlú báyìí sọ ó ní tó ń kó nira jù láyé ò ní pé ọkùnrin wà nínú yàrá pẹ̀lú obìnrin mi ẹni tó ń sọ̀rọ̀ ìfà ìjọ́kàn kúkú ni pé kó bójú fa ó ṣe wá sí oúnjẹ gbogbo ẹ̀ àrùn yẹn àrùn ẹ̀mí ni tó ń dà ọ́ náà láàmú àṣẹwà sọ fún ní pé lára kìí sí kó ń wà ní ilé pẹ̀lú obìnrin mi ó wà ní ilé pẹ̀lú ẹlẹ́tọ̀ọ́ tó bá dẹ́dà pàmì so nǹkan bá dẹ́dà pàmì tó o bá lọ́wọ́ gbà á òun kọ lẹ́tà sí àná gbogbo ẹkùn eré àyẹ̀wò àlá ní kọ́kọ́ ó ṣiṣẹ́ lórí tó bá dẹ́dà fi túlẹ̀. Thank you. الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا